نستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وترك الأمة المهجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك اللهم صل وسلم وبارك على عبدك نبيك ورسولك محمد وعلى آله وأصحابه وامتلا بهدي إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم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 واعلموا أيها الأحباب أن الشيطان عدو لجود ألاد لبني إنسان لبني آدم منذ أن خلق الإنسان الأول ولا يزال عدوا لذريته من بعده حتى أقسم بعزة الله على إغوائهم وإقعادهم عن صراط الله المستقيم بعد أن لعنه الله تعالى وطرده من رحمتي كما قصه الله علينا في عديد من آي الذكر الحكيم قال تعالى وعز من قائل على لسان إبليس اللعين قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وإلى أيمانهم وإن شمائلهم ولا تجد أكثرهم شاكرين وقال أيضا قال فبعزتك لأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين ولهذه العداوة اللدود من الشيطان حذر الله تعالى منه ومن اتباع سبله وعبادته كما أمر الله تعالى باتخاذه عدوا قال تعالى إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكون من أصحاب السعير وقال أيضا ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم وقال تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ada ọpẹ́ fún Ọlọ́run ọba Ọlọ́run ọba tí ó tún fún wa ní ìgbàláyè lónìí pé kí jí máa tò ní kó sojú ẹ̀mí wa ó sojú ẹ̀mí wa ó tún fún wa ní ìgbàláyè pé òun tún yọ̀ǹda káwá sí mọ́ṣáláṣí láti wá kíjímà torí pé ó lè ṣe é ṣe kíjímà sojú ẹ̀mí èèyàn àmọ́ kọ́lọ̀ mọ́ fún yẹn ní ìgbàláyè láti wá kí èèyàn lè múra ó lè ṣe gbogbo ẹ̀ tí ò ní yọ̀ǹda oríṣiríṣi àṣìgáàl ọlọ́lọ́ máa fi ń díyàn lọ́wọ́ àmọ́ gbogbo ó jẹ́ àti ìdùnnú àti ayọ̀ àti ìbànújẹ́ ọlọ́run fi kankan dí wa lọ́wọ́ ọlọ́run tún gbà wá láàyè láti wá kírun jímọ̀ irun jímọ̀ náà ọlọ́mọ́sàjẹ́ àríkí tá a bá wá kí ọlọ́mọ́sàwá gbà ní ìbádà ẹ̀yìn lọ́gọ́bẹ̀ alápọ̀nlé àkọ́kọ́ ń àkọ́kọ́ máa ń sọ fún gbogbo ìgbà ọ̀nà ni pé gẹ́gẹ́ bí ọlọ́run bá bó ti ṣe ọlọ́run bá ṣe fún wa ó kú wa nílò nípa ìbẹ̀rù ọlọ́run ìpáyà ọlọ́run ọ̀nà ni wàsíyà tá a máa ń ṣe fún wa ní gbogbo ìgbà tá máa ń ṣe fúnra wa ká tún rọra wa létí ká tún pè mí ara wa lọ síbi ìbẹ̀rù ọlọ́run ìpayà ọlọ́run ní kọ̀rọ̀ àti ní gbangba bá a bá ṣe rí tí à ń fojú èèyàn léwo ara wa ní gbangba bẹ́ẹ̀ ni nàìjíríà rí ń kọ̀rọ̀ o à ń fojú olódodo wà olóòótọ́ ẹni tí ó ṣe fàyàbalẹ̀ sí lọ́dọ̀ ẹni ire bẹ́ẹ̀ ni nàìjíríà ń kọ̀rọ̀ òun tá a pè ní ìpayà ọlọ́run nìyẹn. ká tẹ̀lé àṣẹ ọlọ́run ní gbangba ká tẹ̀lé àṣẹ ọlọ́run ní kọ̀rọ̀ ntọ́lọ́run bá kọ̀ tọ́lọ́run bọ̀ fẹ́ ká jìnà sí ní gbangba ká jìnà sí kọ̀rọ̀ ìpáyà ọlọ́run onímúyàn ṣoríire ìpáyà ọlọ́run onímúyàn dẹni ní gbogbo tí ń jẹ́ ìdààmú fìtínà táyé torí náà ẹ̀yẹ mọ̀ ẹ̀já ọlọ́run kápáyà ọlọ́run bákan náà ẹ̀já lọ́mọ̀ àṣẹ ọ̀tá ńlá ló jẹ́ fún wa o alájàgbilà ọ̀tá tí ìjà rẹ̀ kò lè parí títí ayérayé oníṣètọ́ jẹ́ fún wa ẹ̀yẹ̀mẹ̀yẹ̀ arákùnrin ṣetán láti ìgbà tọ́lọ́ ti dá àkọ́kọ́ ọmọ èdè ènìyàn sórí ayé tí ń ṣe baba anabi adam ó ní ṣetán òun ló ti nọwọ́ ọjà sí ìran ọmọ èdè ènìyàn oníṣetán òun ló ti nawọ́ ọ̀tá sí ìran ọmọ èdè ènìyàn oníṣetán ló ti nawọ́ àìbániráyé fún ìran ọmọ èdè ènìyàn ọ̀tá tí ṣetán wá bẹ̀rẹ̀ sí bọmọ èdè ènìyàn ṣe láti ọjọ́ àkọ́kọ́ látòrí àkọ́kọ́ ọmọ èdè ènìyàn ọ̀tá náà kúrò títí títí títí tó dorí ìrandíran ọmọ ìrandíran ànábì ádámà lásán sọdá. So ọ̀tá náà ó ń lọ láàrin ìran ọmọ èdè ènìyàn àti ṣètọ́ títí títí tí tí àdìkẹ́mọ́ ló fi dé ni ọ̀tá náà gbóná ọ̀tá náà lágbára ṣètọ́ ló dá lórí bàbá wa nìkan ó búra níwájú ọlọ́run ó fún pàápàá ọlọ́run bá búra ó fi agbára ọlọ́run búra ó fi títóbi ọlọ́run búra pé àníṣẹ́ èmi àti ìrandíran máa dáràn inú ìdààmú làájọ wà inú wàhálà ni inú hílàhílò ni ẹnìkan yóò mẹ́nìkan balẹ̀ nínú àwọn méjèèjì bí ṣe tàṣe búra wájú ọlọ́ọ̀ni yẹn ọlọ́ọ̀bà àlékẹ́rá ń sọ fún wa nípa ìmúra alẹ̀ ṣètọ́n nípa ìmúra alẹ̀ lẹ́ẹ̀dẹ̀ wá lórí ìjà tí ń bá wa jà ọlọ́ọ̀ni ṣètọ́n sọ pé fábímọ àgọ́ ìtàní olúwa mi ò látara ádámọ̀ tó ní ìgbà tí mo ní mi ò gbà fún látara ádámọ̀ tó ní ìtẹríba tí mo ní mi ìtẹríba fún tí o wá sọ di dàkúdà o wá sọ di ẹni àánú ẹni ẹni ìṣẹ́bílẹ̀ ẹni ègún olúwa o mo wá ń búra níwájú rẹ báyìí pé láògùn wòyà nahum ajimahin sórí ọmọ ádámọ̀ wọ́n ti rógò wọ́n ti rógò wọ́n ti dáràn gbogbo wọn pátápátá ni màá gbìyànjú láti ṣì lọ́nà màá gbìyànjú láti ṣì wọ́n lọ́nà wala uqudanna lahum siratakal mustaqim bákan náà màá gbìyànjú láti jókòó sí láti jẹ́ alágàtà láti jẹ́ ẹni tí ó dì wọ́n lọ́nà níbi àti tẹ̀lé ìlànà Ọlọ́run Ọba ojú ọ̀nà Ọlọ́run Ọba tó dúró dé èmi ṣètò màá jókòó sọ́nà dè wọ́n mi ní jẹ́ kí wọ́n rọ́nà gbégbà mi ní jẹ́ kí wọ́n tẹ̀lé tìrọ̀ Ọlọ́run Ọba ó tún wá tẹ̀síwájú summa la'atiyannahum min bayni aydihim Hmm, ọlọ́run àníṣe mo ti kéde ogun pẹ̀lú ọmọ ádámọ̀ láti ẹ̀ ń dẹ́nu bẹ́ẹ̀ ẹ̀dí him màá gbáwájú kọlù wọn tó bá fẹ́ gbáwájú wọ́n fẹ́ gbáwájú wọ́n fẹ́ gbọ̀nà ọbẹ̀ yọ láti ṣe tìrọ ọlọ́run màá dín wọn lọ́nà wọ́n mi ní kàlífìhìn màá tún gbẹ̀yìn yọ sí wọn tọba tún ní káwọn tún tán bá pé káwọn tún gbọ́nà ẹ̀yìn ṣe tiẹ̀ wọ́n á tún bá mi pàdé mẹ́ẹ̀ wọ́n ní aymanihim màá tún gbọ́wọ́ ọ̀tún yọ sí wọn wọ́n á ń shamailihim màá gbọ́wọ́ òsì gbogbo ọ̀nà ni màá gbà tí màá fi dé ọmọ ádámà lọ́wọ́ níbi tirẹ̀ ọlọ́run wala tajidu aktharahum shakirin èṣù ń lé níwájú ọlọ́run pé ọlọ́run mo búra pẹ̀lú agbára rẹ ni o la tajidu aktharahum shakirin wàá rí pé ètò pọ̀jù náà ọmọ èdè nìyàn ó ní oníṣe tiẹ̀ ní onídúpẹ́ fún ọlọ́run èṣù búra bẹ́ẹ̀ ọlọ́run kí wà lílọ́ọ̀ ele wa suratul araf aya 16 and 17 wakola aidan ọlọ́run tó ń ṣàlàyé fún wa kó bá lè yé wa pé ànínú ogun láwa wa ti ṣètọ́n ọlọ́run ní ṣètọ́n ní fàdí izzetik mo fi pàápàá rẹ ọlọ́run búra mo fi agbára rẹ búra mo fi mọ́tòmọ́tò rọ ọlọ́run mo fi búra la ughwiyannahum ajma'in àní pátápátá porogodo kò sẹ́nìkan tí ó ṣẹ́kù tí mi ní ṣe lọ́nà nínú ọmọ anabi adama illa ibadaka minhumul mukhlasin àyàfi àwọn ẹrú rẹ tó jẹ́ ẹni tó ṣòótọ́ nínú wọn nìkan ó wá kó sọ́wọ́ èmi àti ẹ illa ibadaka minhumul mukhlasin ọ̀nà ó lè mi àtiwọ́ làágbà làá fi bọ́ làá máa bẹ nínú àwọn ìbádùláhì alimọ̀kọ̀lásù àwọn ẹni àwọn ẹrú ọlọ́run tí wọ́n jẹ́ nire tí wọ́n jẹ́ olóòótọ́ níbi ìṣèjọ́sìn fọlọ́ ṣètọ́n oníwọ̀nba àwọn díẹ̀ nìkan olókùn ni mìíràn náà nínú àyà mi ọlọ́run ní inna ìbádí lẹ́sàlákà aléhìm sọ̀dọ̀tọ́ọ̀nù ìlàmọ́ni tàbákà mìíràn lọ́gọ̀ ọlọ́run ní àyè ṣù ṣètọ́n máwọ̀rí mo ti gbọ́ láyè máa báṣẹ́ lọ máa ṣiṣẹ́ lọ àmọ́ o àwọn ẹrú mi ẹni mi pàápàá nítòótọ́ gbogbo agbára yóò kó sà gbogbo ọ̀nà yóò kó gbà lẹ́yìn sẹ́lẹ́kà aléhùn sòlùtọ́ọ̀nù o lè rọ́nà lọ lórí wọn hmm, o lè rọ́nà lọ lórí wọn màá mú wọn dúró ṣinṣin gbogbo bó bá ṣe gbà wọn ò máa là ẹ́ mọ́lẹ̀ ni tó bá gbéra wà á lulẹ̀ ni gbogbo pa tó bá gbéra kó fẹ́ kọlù wọn wà máa lulẹ̀ ni ntọ́nà bá sọ nìyẹn ọ̀la illa man tabaka mina lagawin àfihàn bá àwọn ẹni àánú tó bá tẹ̀lé òun nìkan ló yẹ kí ni ló máa gbé lulẹ̀ ẹnìkan alákànlé ṣetán ó kéde ogun ó fi hàn ó lérí ó jẹ́ pé ọ̀tá ló ń jẹ́ fún wa nítorí ìjọ́ta ìbánisọ̀tá tó gbóná tó lágbára sẹ́sìn mọ̀ wípé ẹ̀yin bàbá wa ẹ máa ń parí ní òwe ẹlẹ́ni tó bá bá bàbá ẹni ṣọ̀tá àyíbẹ̀kọ́ bẹ́ẹ̀ bàbá ẹni bá ẹni tó bá bàbá ẹni ṣọ̀tá kò kò ní fẹ́ kí wọ́n ṣe kí ni kí wọ́n bí ni ṣáàtìmọ̀ pọ̀ ọ̀tá bàbá wa béèyàn bá ṣe ọmọ àlè ǹjẹ́ yóò mú lọ́rẹ̀ bí béèyàn bá ṣe ọmọ àlè ọ̀tá ọ̀tá bàbá wa ǹjẹ́ àmúlọ̀rẹ̀ bíi débi pé ṣètọ́n kò tún wá fi pamọ́ ó náà ń bá bàbá wa ṣọ̀tá ó tún wá lérí pé àwọn ọmọ rẹ̀ gan atúrógo ṣẹ́rípọ̀ ọ̀tá ilé ò gbóná ju ọ̀tá tá a mọ̀ láyé lọ ṣe pọ̀ ọ̀tá tó bá wà bàbá wa ṣọ̀tá náà yóò ṣe ṣe kó má kéde ogun sáwọn ọmọ ọ̀dọ́ ó lè máa kíni ó lè máa bá wa jagun o àmọ́ kó má kéde àmọ́ ṣètọ́nù ṣe kíni ó kéde ó dẹ̀ ti rẹ́dì tán ẹ̀lẹ́gbọ́n mi alákànlé látara ọ̀tá tó gbóná tí ṣètọ́nù bá wa ṣe ọlọ́run ó kìlọ̀ fún wa o ní gbogbo ọ̀nà wípé èṣù ọ̀tá tí ò farapamọ́ ló jẹ́ fún yín o ọ̀tá tó fojú hàn ní o ẹ̀yẹ máa dá mọ̀ ẹ̀yin náà ẹ mú lọ́ta má mú lọ́rẹ̀ má bàa dọ̀rẹ̀ rárá ní iná dájú èṣù tẹ́rì ọ̀tá fún yín ẹ̀yin náà mú lọ́ta má mú lọ́rẹ̀ ó ti kéde ogun ẹ̀yin náà múra ogun pẹ̀lú ẹ̀ ọlọ́run ní ọlọ́run ṣe tẹ̀ǹtẹ̀rì ẹni títí ẹ̀ ti jóná ni o tó wá fẹ́ kóná mọ́ ti ní ti ṣe tọ́ọ̀nù ìpèpè ibi tí ń pèpè sí ni kí iná sẹ́yìn gbogbo ẹ̀ tó bá jọ ọ̀rẹ́ alábàáṣe rẹ̀ olùtẹ̀lé rẹ̀ ibo ní ń kó wọn lọ ọlọ́ni kó lọ sí kíni ìnùnà sẹ́yìn ẹ wàá mú lọ́ta o. bákan náà ọlọ́mọba àlekẹ́ ọlá tún ṣàlàyé fún wa ó ní alam ahadi lẹ́kùn yaba ni adam ọlọ́ni sèmi mo ti bá yín gbàdéhùn mo ti ṣàlàyé fún èèyàn ọmọ ádámọ̀ allah ta'budu ṣètọ́ pé kẹ́ ẹ má sìn èṣù ẹ má tẹ̀lé èṣù èmi ọlọ́run ti bá yín ládéhùn àtijọ́ gbé àdé lára pé èèyàn ọmọ ádámọ̀ o èṣù ọ̀tá bàbá yín ní ọ̀tá yín nísinsìnyí ẹ mọ́ tẹ̀lé o ẹ mọ́ sísìn innahu lakum adowó mọ̀bẹ ọ̀tá tó fojú hàn ló jẹ́ fún yín bákan náà àdéhùn tí mo bẹ́yìn ọmọ ẹ̀dẹ́ nìyẹn ṣẹlẹ̀ pé wàá ní ibùdó ni èmi ọlọ́run bá nìkan ni ẹ máa sìn kẹ́sì èmi ọlọ́run bá nìkan kẹ́ má sì ṣètọ́ ni siratun mustaqim olùdó ọ̀nà tí kí tó dúró déédéé tó dúró ní gbogbo ọ̀nà ní gbogbo ààyè ọlọ́lọ́ọ̀bà àlékiọlá ló ti ń kìlọ̀ fún wa nípa ṣètọ́n <coughs> ọlọ́ọ̀bà tún sọ fún wa ọlọ́ni yába ni ádámù ọlọ́ni èèyàn mọ ádámù ẹ̀ tẹ́tí ẹ gbọ́ láyé sinẹ́ nàkùnmù ṣètọ́n kama akhraja abawakum minal janna ọlọ́ni ẹ má má jẹ́ kí ṣètọ́n kókó bá yín má jẹ́ kó wàhálà bá yín má jẹ́ kó dààmú bá bó ṣe ṣe pẹ̀lú bàbá yín àti ìyá yín Adam àti Hawa ṣètọ́ ló kó bá wọn débi pé wọ́n tara ẹ̀tàn jẹ ṣètọ́n wọ́n dẹ̀ ń ta mú kúrò náà lùjọ́ náà yẹn sàn ánìhùnmọ́ àlìbàṣàhùnmọ́ lórí yahùnmọ́ ní sàn àtìhìmọ́ ọlọ́run ní èṣù òun ló tọ̀ wọ́n jẹ débi pé ó gba aṣọ lára wọn láti lè jẹ́ kí wọ́n rí kí ni ìhòhò ara wọn. ọlọ́ni ṣetán huwa yaraakum wa qabiluhu min haythu la tarawnahu ọlọ́ni ibi tẹ́yìn ibi tẹ́yìn ò mọ̀ èṣù ti gọdẹ̀ yín ibi tẹ́yìn ò lérò pé ó ti gọdẹ̀ yín o ìrì yín àtòun àti àwọn ọmọ ogun rẹ̀ lónà kan ẹ jìnnà ẹ jìnnà sí ṣetán. wa laqad ittakhadha ash-shaytanu la'inan a'adhana Allahu minhu wa min makaydihi وسائل متعددة وطرق مختلفة في إغواء وإذلال وإهلاك بني آدم ومن هذه الوسائل والطرق ما يلي ẹlùgbọ́n mi alápọ̀nlé èṣù yìí látara ìmúra alẹ́ tó ti múra alẹ́ láti gbógun tiwa láti bá wa jà láti rí pé àníṣe àlóhùn fẹ́ da tiwa nù kọ́lọ̀ kó là wá lọ́wọ́ rẹ̀ kó là wá níbi ètè rẹ̀ kọ́lọ̀ kó gbé wa jìnnà sí kó gbé jìnnà sí wa kọ́lọ́ má jò ní kápá lórí wa ṣètọ́n ó ti múra lẹ̀ oríṣiríṣi ọ̀nà òun ló ti là kalẹ̀ oríṣiríṣi páńpẹ́ tàkúté òun ló ti dẹ kalẹ̀ fọmọ èdè ènìyàn tó o bá kó síbí wàá kó síbí tó o bá kó síbí wàá kó síbí tó o bá ṣọ́ra tó o ṣèfún bí ò ní ṣọ́ra bí ó ti wá dẹ páńpẹ́ yẹn kẹlẹ̀ kalẹ̀ lóríṣiríṣi oríṣiríṣi páńpẹ́ tí ṣètọ́n dá ó pọ̀ púpọ̀ àmọ́ torí àsìkò èyí tọ́lọ́ bá ní kí a lè mẹ́nuba a mẹ́nuba nínú rẹ̀ ẹ̀rùgọ́ mi alápọ̀nlé nínú àwọn ọ̀nà tí ṣètọ́n tó là kalẹ̀ láti lè kó wa ṣìnà láti lè kó nọ́mọ́ tiwa kó bá lè jóná bí títẹ̀ ṣe jóná kọ́lọ́ kó ṣàlàwà lọ́wọ́ rẹ̀ ó ní àtẹ̀síyè àtẹ̀síyè designing ká design fifteen kó dàbí kí ni original ká ṣe nǹkan lọ́ṣọ̀ọ́ kó máa dá yòrò yòrò yòrò yòrò kó máa wu ni ọ̀nà kan ni ẹni ní ọ̀nà tí ṣètò ọ̀nà gbà láti kó ìdààmú bọ́ ọmọdé nìyẹn. ṣètọ́n yuzayin alfasha wasu ṣètọ́n aṣọ ìwà ìbàjẹ́ àti ìwà burú aṣọ di ọ̀ṣọ́ aṣọ ni tí ń wo ni aṣọ ni téèyàn fi ń ṣe akọ kò ní sí tìjú mọ́ bẹ́ẹ̀ ẹ̀yin bàbá mi ìyá mi tẹ́ wà lórí kalẹ̀ nígbà tí àwa kéré tá a jọ ọmọ kékeré gbogbo nǹkan bíi early eighties tó sì yé wa dáadáa eighty one eighty two eighty three ní ọjọ́ náà nínú àwọn ẹni tó jẹ́ àwọn àgbà àǹtí wa níjọ́ náà tó bá gboyún láì ṣe pé wọ́n ṣe kí ni wọ́n ṣe òyìgì ẹni ìtìjú ní láwùjọ ẹbí tírú ẹ̀ bá ti ṣẹlẹ̀ sí ìtìjú bá kí ni ọba ẹbí náà òun gan yóò dẹni tí ò lẹ́nu kò lè ṣakọ ẹ kí ni wọ́n máa gboyún ni ẹ o máa gboyún ni yóò dẹni yẹ̀yẹ́ yóò ní tàfi sọ̀rọ̀ láwùjọ ẹnìgbọ́dọ̀ alápọ̀lé lónìí ṣé kìí ṣe fáàrí lọ́ọ́ fọyín gbígbà ṣe fáàrí ni lónìí fáàrí ni ó ti bímọ kìíní fẹ́ nìyí ó ti bímọ kìíní fẹ́ nìyí ó ti bímọ kìíní rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ alájùwà lálàyé ọlọ́ba ṣẹ̀dẹ̀dà fún un anobímọ ìkan ò mọ bàbá hmm, ó ti bímọ mẹ́jọ oríṣiríṣi ọmọ ló ti bí kò sí tó ń jẹ kí ni tó ní bàbá ń bẹ òun ni fáàrí láwùjọ lónìí lónìí pé obìnrin ń sí àgbèrè kì í ṣètìjú mọ́ láwùjọ lónìí ó ti di ọ̀ṣọ́ lánàá nǹkan ìtìjú ni obìnrin jẹ́ alágbèrè nǹkan ìtìjú ni lónìí ó ti dọ̀ṣọ́ lára ṣe tọ́nu gbà nìyẹn ṣe tọ́nu wá sọ àgbèrè ó wá sọ di ọ̀ṣọ́ ó sọ di fáàrí débi wípé àwọn aṣẹ́wó wọn ò fojú pamọ́ lónìí kódà wọ́n tún ní association eh? sex workers association of Nigeria ẹ báyìí sex workers lára ṣe tọ́nu gbà láti bàtọ́mọ èdè nìyẹn jẹ́ nìyẹn. ẹ̀yin ẹ̀wọ́ àwọn oríṣiríṣi ọmọ àlè tó kọ̀wùjọ ẹ̀wọ́ ni káwùjọ tòrò ń tẹ̀yìn bàbá wa sì wí pé ilé tó bá ń tòrò tí bá ń dáa kílẹ̀ ní kèétí ṣẹlẹ̀ mẹ́ ẹni ọmọ àlè ibẹ̀ kí ni kéé dàgbà àwọn ọmọ àlè nàìjíríà ṣe kí ni wọ́n ti wá dàgbà kódà àwùjọ náà burú débi wípé bí ọmọ rẹ bá gbóyún tí wọ́n bá lóò bá wí ìjọba ó tún bẹ́ẹ̀ jà wọ́n ní ọmọ tó ti pé ọmọ ọdún méjìdínlógún ó ti di adult ó ti ní right láwùjọ lónìí ó di kan fáàrí tí òbí máa fi ṣe fáàrí pé ọmọ oní boyfriend lónìí láwùjọ lónìí àwọn atáwọn yunifásitì a máa rí oríṣiríṣi wàhálà tá a dojúkọ tẹ́mẹsàs ń fèsì yunifásitì ó lè yọ ọmọ tá a lọ ṣe intervention fún lórí pé ó fẹ́ lọ́kọ kò fẹ́ lọ́kọ débi pé òbí yóò máa sọ wípé tó o bá ti ṣe masters yẹ o ò lè marry but I know I know human human nature you need you have grown enough to have a boyfriend you can have boyfriend but the issue of marriage don't talk about it ẹyẹ olùgbà lápọ̀lé ààrẹ àtẹ̀síyìn inú mi náà ṣètọ́ ọmọ ń sọ ìyá ń sọ fọmọ ẹ̀ pé ó lè ní boyfriend torí pé it's nature ara ń dìmáàdì fún ara ọmọ ó mọ̀ pọ̀ ọmọbìnrin ti grow enough ó ti wà mature ara ẹ̀ ń dìmáàdì fún pé ọkùnrin ó lè ní boyfriend àmọ́ kó má ní kí ni kó má nọkọ fa inna lillahi ana ilaihi raji'un ẹ̀rẹ̀gbọ́n mẹ́lá pọ̀lé o tó wá ba nínú jẹ́ mùsùlùmí ní sọrú elé mùsùlùmí ní sọrú elé ọmọ ń lè yàgbèrè ó lè láàlè nàlìláhi yunifásitì kan bẹ lọ́dọ̀ wa lódò sì ti bẹ́ẹ̀ kò sí kíni kò sí accommodation nínú ọgbà ẹ rí ọ̀pọ̀lọpọ̀ ọmọbìnrin tí wọ́n gbalé pọ̀lọ́kùnrin obìnrin gbalé pọ̀lọ́kùnrin wọ́n wá jọ ń gbé wọ́n jọ ń gbé òun ní dáná ní í ṣe gbọ́ ẹ̀ kì í ṣe ọkọ àtìyàwó sudet wọ́n jọ pàdé wọ́n jọ gbalé títí ó fi parí ọdún mẹ́rin ọdún márùn-ún wọ́n jọ máa jọkọ àtìyàwó ọ̀pọ̀lọpọ̀ òbí ló sì mọ irú ẹ̀ tí ń ṣẹlẹ̀ àmọ́ bẹ́ẹ̀ bá wọ́n sọ pé ẹ jẹ́ ká fọmọ ẹ̀ fọ́kọ ká sọ yìgì wọ́n yarí <coughs> ẹ̀rẹ̀gbọ́n mi alákọ̀ọ́lé ṣẹ̀rẹ̀ ibi tí ṣẹ̀tọ́ ti bá wa dé àwa ní káwùjọ tòrò káwùjọ dáa báyìí nísìn ní nàìjíríà káàkiri àgbáyé ọmọ àlè ó lè ṣe fáàrí wọ́n ní wọn tẹ̀fẹ́ máa gbọ́mọ́ pé a particular child is out of wedlock born out of wedlock wọn fẹ́ gbọ́mọ́. wọn àfẹ́ gbọ́mọpọ̀ ọmọ kan wà tó jẹ́ illegitimate ibi tí ṣètò ọba adé nìyẹn lára ọ̀nà àkọ́kọ́ nìyẹn a very very strong and destructive weapon tí ṣètò ń lò tazilul qabih fayarahu nas hasanan èṣù yóò ṣe aburú lọ́ṣọ̀ọ́ àwọn yóò máa wò pé kí ni nǹkan dáadáa lónìí láwùjọ lónìí ẹni tí ayé rí sí èèyàn burúkú lẹ́yìn tó ń gbìyànjú àti ṣe dáadáa ẹni tó bá fẹ́ ṣe dáadáa aya ara yóò kà séyàn mọ́ kò lè ṣe fáàrí láwùjọ àmọ́ aláburú tí ń ṣe aburú lè ṣe fáàrí láwùjọ. kóbìnrin múra kó jáde ẹ máa bá pàdé bọ́sà pàǹtì tá à ń wọ̀ sínú ẹ́ tọkùnrin ò lè wọ̀ jáde lóbìnrin wọ̀ yóò wà wọ̀ singlet àwùjọ tá a wà nìyẹn o ẹ́ freedom freedom àwùjọ tá a wà nìyẹn ẹ wo bí obìnrin ṣe múra jáde wọ́n á dẹ̀ tún free wọ́n á dẹ̀ tún wọ̀ pé àwọn làwọn jẹ́ èèyàn wọ́n wá àwọn obìnrin mùsùlùmí tó lo jìlìbáàbù tó balẹ̀ wọ́n máa wò pé rọ̀jì ń yà wọ́n láwọn ilé wọ̀nyí ò lajú wọ́n ní wọ́n wà socialize inna lillahi àrò orúkọ kọkọ tó tún pe aburú lónìí nìyẹn socialization no no no no no no this is not a, just just to be social just to be social you want to be social socialization ara one of dozen mi ti ṣètò ti ń lò láti fi ba iye ọmọ ìdẹ́ni ẹ̀jẹ̀ láwùjọ ni socialize ó fẹ́ socialize ó civilize gbogbo dáadáa ó wá di tí ò dá mọ́ gbogbo ìdá wá di kí ni àti ó dáa ẹ̀rẹ̀gbọ́n mi arákùnrin ọ̀nà kan nìyẹn o lọ́nà tí ṣètò ni lò ti ṣe kí ni tí fi ń wá kí ni tí fi ń bàtọ̀ ọmọ ìdẹ́ni ẹ̀jẹ̀ ẹ̀rẹ̀gbọ́n mi arákùnrin nínú ọlọ́lá kejì tọmọ ẹ̀dẹ́ rẹ̀ tíṣẹ̀ tọ́nà tó fi bá tọmọ ẹ̀dẹ́ rẹ̀ jẹ́ òní àlewádùú wálé òmùníyà ṣetán a máa ṣàdéhùn fún yín a máa fi hàn lọ́kàn balẹ̀ don't worry tó o bá ti ṣe wà make ẹ̀ tó o bá ti ṣe wà make ẹ̀ you know gbogbo nǹkan in this life just risk to take risk eh, lórí ìwà àbàjẹ́ nìyẹn o lórí aburú nìyẹn o o ṣetán ni ní ní ní ṣe ní ṣe àdéhùn dáadáa fún lórí rẹ̀ láyé tá a wà yí ọ̀nà téèyàn ń gbà tó fi mẹ́kẹ̀ẹ́ nàìjíríà lónìí nìyẹn nàìjíríà lónìí nìyẹn téèyàn gbà tẹ́ fi mẹ́kẹ̀ẹ́ nìyẹn you need to just go for it ẹ̀kọ́ lọmọkùnrin kù náà either we succeed or the other way èṣù a máa ṣe àdéhùn wípé lórí aburú tó ń ṣe yìí yóò da oore bẹ́ẹ̀nbẹ́ ẹ̀ ọlọ́run <laughs> ní yùmọ̀ níhìm èṣù a máa fún ọ lóríṣiríṣi promises ẹ̀ tó bá ṣe báyìí yóò rí báyìí tó bá ṣe báyìí yóò rí báyìí èṣù a máa fún ya mu gbogbo èṣù tí ṣe jẹ́ ara ẹ̀ ló débi yahoo ara ẹ̀ ló débi oríṣiríṣi oògùn owó kíníkagbá kíníkàwo tó o bá ṣe báyìí nàìjíríà o lè mẹ́kẹ̀ tó o bá ṣe báyìí èṣù la máa ṣàdéhùn yẹn èṣù la máa ṣàdéhùn yẹn á dẹ̀ máa ṣe kí ni a máa tàn wá sí i wípé ilé ìdá ilé ìdá ilé ìdá bẹ́ẹ̀ yẹn bá wá ṣe tán á wá rí i pé wàhálà dé ẹ̀yin ọlọ́mọ alákànlé nínú tí èṣù ń ṣe nínú ọ̀nà tí ń lò tó fi bá tọmọdé nìyẹn ni alectoral deception ìtànjẹ yẹgírù ṣetán farisatahu wáyé kéèhùn fìlímàṣíà èṣù àtàn ẹni tí ó fẹ́ pàjẹ́ àtàn tó bá ti wá tàn tàn tàn tàn tàn tàn tó bá ti wá kó sínú wàhálà fayatakala anihu èṣù kí ni awasa padà sẹ́yìn ah, a ní a máa ń bá ní débẹ̀ ni a kì í bá ní ṣe Eh, èso ṣe ni àwa padà tó bá ti tọ̀ mẹ́tẹ́ ẹ̀ bá ti wá kó sí tọ́gọ́ló èso ṣe ni àwa padà. ẹ̀gbọ́n tó lọ sọ ni kàmọ́sálì ṣe tọ́ọ̀n ìdíkọ́lá lè lè ń sá ní kùfọ̀ falama kafara kọ́lá inni bari omin inni akhafullaha rabbal alamin ọlọ́ni bẹ́ẹ̀ ṣiṣẹ́ rí nìyẹn o yóò tọ̀ ẹ́ kó sì kó sì ṣẹbọ pẹ̀lú ọlọ́run eléyìí náà kì í ṣẹbọ eléyìí náà kò ní ṣe kíní kan kò sí wàhálà bẹ́ẹ̀ bá ti rí tán yóò wá padà sọ́dọ̀ ọlọ́run ẹ bá yóò padà sọ́dọ̀ ọlọ́run kò sí wàhálà bẹ́ẹ̀ bá ti wá kó sínú ìyapa ọlọ́run tó ti kó sínú kúfùrù tó ti kó sínú ṣírù tó ti wá kó síbẹ̀ èso kí ni àwa padà ní inú ìbàrí ọ̀hún mi ń kà I deny you I don't know about it má pè mí sí o sẹ́yìn mọ̀ pọ́ ọlọ́run sọ pé èṣù ó wí àwéjáde tó bá dá ní hàn àní à kí ni wá ní wàhálà yìí kí láwo tẹ̀ pa káàkiri iná láwa ádàkú ádàlà ha kìí ṣe bọ́lá ń ṣàdéhùn fún yín ó dẹ̀ mú ṣe èmi tí mo ṣàdéhùn mo dẹ̀ ya pa ẹ ṣe bí mo kàn ṣàdé mo kàn pé yín ni ṣé mo fà yín mo mú yín túláàsì ni ṣé mo mú yín túláàsì ni ṣé ó ti yín náà pé ẹ mọ̀ pé rọ̀mọ́ ń pa ni èṣù èṣù èṣù èṣù ṣé èṣù wá di ẹ̀ lọ́wọ́ mú. ìtẹ̀sù wa sọ nìyẹn ana ani ma ana bí mùsùlùmí kún wa mà á ń tó bí mùsùlùmí yà mi ò mú yín tipátipá o ẹ̀yin náà sì fà mí ilẹ̀ àádọ́ tó kó fásitàjà túmúlí mo kàn invite yẹn sì dá mi lóhùn tí n bá pè tẹ́bálẹ̀ dáhùn tẹ́bálẹ̀ wá ṣé mo fẹ́ mú túláàsì ni and inni kafartu bima sharaktum min qabl ṣẹ́rí gbogbo tẹ́ sọ pé èmi èmi mo deny èmi kọ́ o i call and you responded kí wàá ní wàhálà ẹni báyìí bí èsì ó ṣe kí ni bí èsì ó ṣe yọra ìgọlọ nìyẹn ojú àwa da ojú ṣe kí ni àwa da ṣebí wọn lọ sọ bá lọ sọ báyìí mi ò mọ ẹni tún láti mo ṣàlàyé ni o lè tẹ̀lé mi àwọn tí wọn gba tèmi ń kọ́ ṣe mú mọ́ tipátipá ni èṣù nìyẹn o ọlọ́mọṣàlàwà o ọ̀nà ẹlẹ́ẹ̀kẹrin nínú tẹ̀sùn máa ń gbà ó ní atẹlibis <coughs> kakùn kan lọ́dà kakùn ní kíni ọ̀dà sọ̀rọ̀ pé bí aṣọ bá ti fẹ́ gbó táàdẹ̀ tí ìrówó raṣọ mi kí là ṣe sí i palaro àìbẹ́kọ̀ọ́ tá a bá palaro tó bá tún ṣe gbogbo ẹ̀ tó ṣe gbogbo nǹkan náà fi tó àtún wa yọ yóò tún wá dàbí kí ni tuntun tàbí yóò dàbí tuntun ni ìwọ mọ̀ fún rẹ gan tó kùn lọ́dà o mọ̀ pé fẹ́ẹ̀kì ló ṣe kí ni ló ń wọ̀ kì í ṣe tuntun àrùn ọ̀nà kan tí ṣètò kí ni tí máa ń gbà nù akùn kan lọ́dà yóò wá dàbí tuntun yóò wá dàbí tó dá lójú wa àrùn rẹ nìyẹn lára ọ̀nà tí ṣètò máa ń gbà láti sọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn nítorí àsìkò ìdílálùlù ńlámà sísọ àwọn àfáànù sọ́nù mọ̀ pé báwọn àfáà bá ti dẹ́ni àánú gbogbo ẹni tí tẹ̀lé àfáà ń kọ́ kí ni wọ́n jẹ́ ẹni nítorí ibi tí àfáà bá darí wọn sí wọ́n darí sí eléyìí gan-an ni tó lágbára jù nínú fìtínà nítorí pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń bẹ lórí ṣíríkù tí ń bẹ lórí kúfúrù tí ń bẹ lórí bídíà nítorí àwọn àáfà àti kíni tí ń tẹ̀lé ni tí wọ́n sọ fún pé eléyìí kìí ṣe bídíà ẹ má dà wọn eléyìí kìí ṣe bídíà. àwọn kan náwó wọn nára lórí mọ́lúdì lásìkò tá a wà yìí àyẹ̀bẹ̀ kọ́ ni ǹjẹ́ ẹ̀ bá àwọn àáfà wọn tí wọ́n lọ ń ṣe mọ́ tó bá sọ fún wọn pé kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ṣé wọ́n ò ṣe é ká má péjú ẹ wá ǹjẹ́ gbogbo àwọn ata ń wá sí bíbá yìí tàjẹ́ jama dárò naim ǹjẹ́ a ṣe mọ́lúdì ṣe a ṣe mọ́lúdì kí ló dé tàbí ṣe mọ́lúdì torí àáfà wa sọ fún wa pé mọ́lúdì o kò sí kí ni kò sí lára ẹ̀sà ibẹ̀ kọ́ tó pa àáfà wa náà bá ní oyè ẹja bẹ̀rẹ̀ mọ́lúdì àwa náà ṣe kí ni àákógbà àákógbà àákólù síta àwa náà bẹ̀rẹ̀ sí ni máa jó ẹ́ abẹ́rẹ́ máa jó hmm, bílẹ̀ yá wọlé inú ayọ́ bí ààrẹ bá wọlú àmìlí títí mọ́lídì ló gbòde tá à ń ṣàríyá àbẹ́kọ̀ọ́ àánú ó ṣàríyá mo má pèjúwe tó da yìí mo má pèjúwe wá kó ba lè yé wa kí ló mú wa ṣe kí ló mú wa káà náà máa tẹ́ aṣọ funfun kalẹ̀ torí pé tó jà fáwọn wọn ṣàlàyé pé aṣọ funfun kò sí nínú kíni kò sí nẹ́sìn tó yẹ káà náà máa tẹ́ kalẹ̀ nu. No ọ̀nà kan tó gbòógì tó lágbára jù náà ti ṣe tọ́ nígbà òun ni ìṣìnà àwọn àfa ìṣìnà àwọn àfa ìṣìnà ni ó jẹ́ fáwọn tó bá ń tẹ̀lé wọn. ẹ wo oríṣiríṣi sí ń lọ ládùúgbò wa ẹ ẹni tí ń kọ̀ndẹ́mù Sahihul Bukhari kí ló ń kọ̀ndẹ́mù ó ń kọ̀ndẹ́mù Islam ó fẹ́ condemn sẹ̀ríà torí pé bẹ́ẹ̀ bá ti condemn Sahih buhari, ó condemn Islam wa lọ́wọ́ torí èyí tó pọ̀jù nínú tí a fi ń ṣe ẹ̀sìn ìgbẹ́nu Sahih Bukhari àti Sahih mú kí ni Sahih Muslim láàfọ́n sọ pé èyí tó lálàáfíà jù tá a gbẹ́kẹ̀lé nínú tírẹ̀sìn lẹ́yìn Al-Qur'an kẹrin oníkíní Sahih Bukhari tó bá ti condemn Sahih buhari tá a bá sọ pé irùngbọ̀n a ní kò sí ti jẹ́ irùngbọ̀n torí pé Buhari ló sọ pé irùngbọ̀n ṣe kí ni ó wà àdẹ́kọ́ bẹ́ẹ̀ bá sọ pé kóbìnrin jẹ́ ẹlẹ́hà a ní kò sí ti jẹ́ bẹ́ẹ̀ kò sí ti jẹ́ jìlìbárù tó sọ pé Buhari olówí bẹ́ẹ̀ tẹ́ bá sọ lé a ní kò sí ti jẹ́ bẹ́ẹ̀ tó sọ pé Buhari olówí bẹ́ẹ̀ sẹ́ẹ̀sì mẹ́yọ̀ rẹpẹtẹ títẹ̀lé ẹ bí a bá sọ̀rọ̀ ó ti léyìn ìgbà tá a bá ṣe wáàsí ọjọ́ kan à ń sọ̀rọ̀ à ń sọ̀rọ̀ rúgbọ̀n nǹkan wà lára bẹ́ẹ̀ sheikh lágbájọ́ òfin rúgbọ̀n lẹ̀ sheikh lágbájọ́ òfin rúgbọ̀n lẹ̀ tó bá jẹ́ pé n tó jẹ́ ẹ̀sìn ní ṣèbí sílẹ̀ ṣé làkọ́jà yìí bá ṣe àdánwò nù very very resourceful ẹ̀mọ́ tí ṣe tán lò sí sọ̀wọ́n àfáànù ṣe bí àwọn nǹkan nínú àwọn tí wọ́n ń pè láàfáà náà ni wọ́n ń ṣògùn fún àwọn ọmọ yahoo àwọn ọmọ yahoo ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń pè láàfáà náà lẹ́nu tó sọ pé tó o bá fẹ́ jẹ́ èèyàn àfi kó jẹ èèyàn ṣe bá àfáà náà ni wọ́n ń pè àbí ṣe bẹ́ẹ̀ tó ń pè láàfáà náà lẹ́nu tí ń sọ yí pé tó o bá fẹ́ rí tó fẹ́ yí káyé kẹ̀yìn sọ́lọ́run kò kọjú ṣíṣe ìtọ́ràn torí pé ṣètò ni máa ń gbówó wá tó bá ní kẹsàn ohun tó bá ti wá lówó tó bá ní wọ́n ti wà á sọ pé ọlọ́run mo dé ṣèbá àfa ni wọ́n pè é oríṣiríṣi aburú tí ń ṣẹlẹ̀ láwùjọ ṣe báwọn àfáà náà ni wọ́n mú fatiwa wá lórí ẹ̀ nígbà bá dá wọn lọ́rọ̀ àwọn tó bẹ́sì lé kókókó nìyẹn eléyìí kò sí tó burú bẹ̀ nínú ẹ̀sìn nítorí náà irinṣẹ́ ńlá kan ni tí àwọn àáfàá bá ti ṣìnà àwọn ẹni tí ń tẹ̀lé àáfàá ni wọ́n ṣe kí ni wọ́n ṣìnà ẹni àáfàá Zarnuji rahimahullah wọ́n lọ́wọ́ pé fasadun kabirun alimu mutahatikun wa akbaru minhu jahilu mutanasikun huma fitnatun fil alamina azimatun liman bihima fi dinihi ọ̀nà ha ìbàjẹ́ ńlá lélẹ́yìí o ààrẹ mọ́mọ́ta ha ti onímọ̀ tí ń fagbọ́ lọ́wọ́ báyà onímọ̀ tí ń mutí ṣẹ̀bẹ́ni kan lọ́wọ́ ń ṣe wáàsí ló pé bá bí wá lọ́rọ̀ wàhálà ni o <laughs> ńgbà tá a fà jọ ní zina kí lẹ fẹ́ kọ́ àwọn ọmọ kí ó jẹ́ kí lẹ fẹ́ kí jọmọ ẹ̀yìn ẹ̀ kí wọ́n jẹ́. nítorí náà lára ọ̀nà kan tí ṣetán lónìí ẹ ṣíṣì na àwọn olùmọ̀ wàhálà mìnà àwọn ẹni wasáìlì ṣetán eléyìí tó lágbára jù nínú tí ṣetán nílò láti ṣe ọmọ èdè ènìyàn lọ́nà lẹ́hàmẹ́ ìdílálà ní ulama ìdílálà ní mọ̀ yẹ tẹ́lẹ̀ hàn wọ̀ yẹ tẹ́lẹ̀ bí torí pé ìsọnù àwọn olùmọ̀ ẹ̀sìn ìsọnù ni o fún gbogbo ẹ tó bá ti ń tẹ̀lé wọn tó ẹni tó bá wù wọn láwòkọ́ṣe ìsọnù ni bá a bá ti rólùmọ̀ kan olùmọ̀ ẹ̀sìn kan tó bá ṣe kan ọ̀pọ̀lọpọ̀ àwa náà níwádìí àjòkó tí nǹkan yóò bá da ṣéèkì lágbájọ́ òṣèké ni kò ní ṣe. orí ẹ sí pé gbogbo àwọn tó jẹ́ olùmọ̀ ẹ̀sìn ẹ ṣọ́ra o ẹ ṣọ́ra o ẹ ṣọ́ra o gbogbo ẹ̀ tẹ́jọ́ ẹ ṣọ́ra ẹ wo tẹ́ ẹ máa sọ ẹ wo fatiwa yín o ẹ wo tẹ́ ẹ máa sọ torí àwọn èèyàn ti gbà pé ẹni rẹ ní pé òdodo lẹ́ sọ àwọn èèyàn ti gbà pé àràárá ànábì mọ́ sọ̀sílà ẹ̀yin olùmẹ̀sìn ní ẹ̀yin tẹ́ jogún iṣẹ́ tànábì gbé dání. ẹlòmíì akọlanu gbàgà alànàbí sọ báyìí ẹ wá bi léèrè ń bọ̀ ní àdìsí náà wà kò ní rí tíra náà mu ẹ olùbọn ẹsìn ẹ ọlọ ọlọ́ ẹ páyọ̀ ọlọ́ ẹ páyọ̀ ọlọ́ ẹ̀yin náà ni fìtínà tó dé bá aráyé lónìí torí gbogbo ẹ̀yin tẹ̀ dúró dédé náà ni fìtínà tó jẹ́ káwọn yẹn dúró dé bí gbogbo àwọn àfọ́ọ̀lùmẹ̀sìn tọ́ba wa pẹ̀lú pọ̀ lórí àlìkìtàbù wàásù náà ni àbátírẹ́lòmí ti bá ti ṣe nǹkan mímọ́ gbogbo oníkálukú náà ló máa bẹ lórí alikitaabu wa sunna kí ọlọ́run bá lè kí ọlá kó ṣe àdékù tó sọ́nà fún wa abẹ́lẹ́ nínú ọlá nínú àánú rẹ̀ kí ọlọ́run kó làwọn lọ́wọ́ ṣètọ́ gbogbo àwọn ète rẹ̀ ní gbogbo oríṣiríṣi ọ̀nà tí ń gbà á déte ọlọ́run dákun má ṣàlàwà ń bẹ̀ o má ṣàgbé wa borí rẹ̀ ọlọ́run ọlọ́run fi wá sí níwọ̀nba díẹ̀ nínú ibadullah salihun al-mukhlasun tí èso ní ní kápá lórí ẹ̀ ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين ويمتكنا إماما ربنا ارزق قلوبنا زادتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب الحمد لله الواحد القهار والصلاة والسلام على من بعثه الله بالرحمة وعلى آله وأصحابه وتلا بهدي إلى يوم الدين أما بعد أدعوك فالله أبا أدعوك كاتك فالله محمد نبي رحمة النبي تجعلانه tọ́lọ́ ń fi àánú rán tó fẹ̀sẹ̀ dodo rán ìkẹ́ ọlọ́run alọ́ kọ́ máa bá nàbí kọ́ bá kọ́ máa sàhábà rẹ̀ àwọn àfa àwọn òbí wa àwọn àfa wa tí wọ́n dó dédé rọrùn bá ti àjẹ́ kíkẹ́ ọlọ́run kọ́ máa bá wọn àwa náà jẹ́ kíkẹ́ náà máa bá wa náà ẹnìkan mi alákànlé nínú àwọn ọ̀nà tí ṣetán ti máa ń lò láti fi ṣe ọmọ èdè ènìyàn lọ́nà láti fi kọ́ ọmọ èdè ènìyàn sínú gbó láti fi kó ìdààmú bọ́mọ ẹ̀dẹ́ ènìyàn òun náà ni òun tá ń pè ní àlewàsíwàsà wàṣàkù iyèméjì fífi iyèméjì àti ròyìnròyìn sínú ọkàn mi ẹ̀dẹ́ ènìyàn iyèméjì tí èèyàn ò ní yẹ kí nìkan ní àmọ̀dájú nípa ọlọ́run òun ló sọ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí dẹni tí ń kírun títún ṣẹbọ torí pé iyèméjì yìí kíni ń bẹ lọ́kàn rẹ̀ iyèméjì ni ò jẹ́ kọ́pọ̀lọpọ̀ dúró déédéé ah. ẹ̀wọ́ mi ò tẹ̀ mọ́ kíní kan wọn ní ká aṣàdúrà aṣàdúrà aṣàdúrà aṣàdúrà náà kò ṣá kíní kan wá kíní kan wọ́n ah, ah, tó bá tẹ̀ pé rọ́ ni ẹ̀dùn náà ń bọ̀ ní Islam nìkan lẹ̀sìn islam nìkan lẹ́sìn bí ó bá wá jẹ́sìn ni ẹ wo iye adúrò tí winners ní ṣé gbogbo náà ó wọ̀ náà ni. Ah, tẹ́ ẹ bá pa tẹ́ ẹ bá rìn sásìkò tí dídì bá ṣe nǹkan ẹ ṣé gbogbo wọn wọ̀ náà ni. ashak iyèméjì iyèméjì ó wà dé yóò wá rí i pé àtẹ̀sí islam àti nǹkan míì tó tún ń pè lẹ́sìn bákan ni wọn kò sí èméjì ń bẹ̀ kò sí yàtọ̀ bẹ̀ èméjì dé ṣetán dénú. iyèméjì yóò wá dé anikini ibi abá láti rí gbàlà níjọ́ ṣebí akọlọ́bẹ aláṣẹ àdúrà ni àánú òun kọ́ gbomi àdúrà lọ ni ọlọ́ṣẹ́ àdúrà òun ló fà á ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ẹ mọ rí wọn àwọn alásàlátù oníborùn ẹ̀rọ oníborùn wọ́n pọ̀ rẹpẹtẹ ìrọba tí ń ṣètọ́jú kí ló gbé débẹ̀ àṣàkò ó ń ṣe méjì kò ní àmọ̀dájú nípa Islam ara irinṣẹ́ ṣetán nìyẹn àmọ̀dájú nípa Islam àmọ̀dájú nípa Al-Qur'an àmọ̀dájú nípa nebà Muhammad kò sí fún ó ń ṣe méjì ẹ wọ́n ní kinní kan kinní kan bá kinní kan ọ̀ṣẹ́ gba ni à òun náà ni wọ́n ń ṣe tó fi ń da fún wọn lágbájá kinní kan lágbájá ó ń lọ síbi ó lọ ń gbomi àdúrà òun ọ̀rọ̀ ìfi da kinní kan kinní kan ló ń gbomi àdúrà ẹ jẹ́ kémi náà lọ o. nínú ọ̀nà kan tí ṣètò tó ń gbà nìyẹn ká juyè méjì sínú àkídà inú gbàgbọ́ mùsùlùmí ìgbàgbọ́ ṣe kí ni àwa dàrú lọ́wọ́ adójúrú kò wá ní sí ìgbàgbọ́ òdodo nínú ọkàn rẹ̀ mọ́ ẹ̀pọ̀ ọlọ́ọ̀bà àlékọ́lá ó kúrú sọ fún wa pé innamal mu'minuna alladhina amanu billahi wa rasulihi thumma lam yartabu. dáadájú àwọn tá à ń pè lólùgbàgbọ́ òdodo làwọn tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ wọ́n gbà nábì Muhammad gbọ́ wọ́n tẹ̀lé òdodo wọn sì ṣe èméjì wọ́n ṣe èméjì ìwọ tó bá ti ń ṣe èméjì nínú ọkàn rẹ nínú ìgbàgbọ́ rẹ tí wọn náà ti wá rò pé nǹkan míì tí ń ṣe Islam ó mà tún dáa ká tún gbọ̀nà yìí ṣètọ́n ti dé nù ṣètọ́n ti dé yíyá ti máa ṣe a'udhu billahi minash shaitonir rajim. ẹlọ́gbọ́n alákọ̀ọ́lé lára àti ṣètọ́n ń gbà tí fi ń kọ́ bọ́ ọmọ èdè nìyàn ó ní I will soon I will soon I will soon màá túbá màá túbá màá túbá ó ní màá túbá màá túbá màá túbá òun ni ṣetán ìmà ń dẹ̀yẹ sí ọmọ èdè ènìyàn kò ní jẹ́ ó túbá lásìkò kò ní jẹ́ ó padà sójú ọ̀nà tọ́lọ́hún yóò máa wá lọ túbá lára títí títí títí títí títí ábíjọ jẹ́ kí n ṣe ẹjọ́ ara mi díẹ̀ sí at least mo sì wà dé at least at the age of thirty years at least grandpa mi nígbà tó máa kú ó wọ two hundred years eh, bàbá mi gbà tó náà máa kú ó wọ one hundred something years at least ẹ kéwìn náà tẹ̀lé wọ àbí about be hundred years at least mo sì mo sì mo sì young na i'm still about thirty years eh, thirty years old ah nígbà tí n bá ṣe fàájì tí n bá jayé ìgbà mo fẹ́ jẹ́ ayé iṣẹ́ ṣètọ́ nìyẹn hmm. ṣètọ́ nìyẹn you are still young you are still young you are still young you are still young òun ló ṣe títí títí tí ikú ṣe kí ni ó fi dé mi kú bá dé ṣètọ́ yẹ kí ni ló wà yọwọ́ ó ti sẹ̀dé tó ṣe kí ni tó fẹ́ sìn ẹ̀dẹ́ ara irinṣẹ́ kan tó lágbára iṣẹ́ tán lónìí ẹ̀rọ kọ́ máa ṣe mo oríṣiríṣi tó ní kálukú wa ń ṣe tí o sì ń wò pé màá sì túbá tí n bá ti túbá tán mi ní ṣe kí ni mi ní padà síbẹ̀ màá sì túbá níbi iṣẹ́ rẹ tí wọn náà mo lè tó ń jà màá sì túbá ẹ màá sì túbá màá túbá jọ <laughs> subhanallah mo gbọ́ tẹ́nìkan dàrẹ́tọ̀ ni níbi iṣẹ́ ẹ wa ni àwa ń sọ̀rọ̀ ah honestly i mean yo there's nothing. Eh, kò sọ́gbọ́n tẹ́ fẹ́ fi ṣiṣẹ́ ìjọba yìí tó fẹ́ fi ṣiṣẹ́ ìjọba yìí tí kò ní mú kí ni o kí ni ó ní náà ó ní as a director now ó láwọn owó kọ̀ọ̀kan ń wá tó wà kọ́ ọṣẹ́ níbò kóun tó dépò yìí irú owó èèyàn ṣe kí ni kò wá ẹnìkan kọ̀ wá kí wọ́n sì pé ó àìládàá yọ director here náà ok ó kọ̀ wá fún ó fún owó kíni yẹn bá a bá fẹ́ ṣe sádàkà tá a bá fẹ́ tẹ̀ lára ṣé olówó ni kátà lọ́rẹ́ ni ọ̀rẹ́ ti yàtọ̀ sádàkà kí ló mú kí ló pọ́ǹtì ẹ̀ wá fún lẹ́ńfúlọ́pù yẹn tẹ́ ẹ pé ó ń darí síwájú nìyẹn kó bá tẹ̀lé títù lọ́dẹ̀ ó wá ń sọ pé irú àwọn owó yẹn kò sí bó ṣe fẹ́ wà nírú ọ́fíìsì tó ní máa gbarú àwọn owó yẹn alájì mẹ́sẹ̀ gbogbo owó dúró tẹ̀ ń gba ríṣì wà ní owó ìbọ̀bẹ́ ni <laughs> owó ìbọ̀bẹ́ ni bọ́ọ̀lù ẹ̀ ṣe ṣe ó lòun níbi kan tó ń kó sí tó ń kówó yẹn sí níbi kan tó ń kó sí. ó torí if you you reject someone else will collect it and something that's supposed to be your own benefit will be directed to somebody else. ó ṣàwà ó ṣàwọ ọ̀rọ̀ náà kí ni tó fẹ́ jẹ́ benefit ṣé ló di salary ẹ lọ́wọ́ mi tí ò bá gbowó yẹn ọ́fíìsì ẹni nǹkan fẹ́ gbà tí ò lè lẹ́tọ̀ọ́ láti gbàṣẹ́ ẹ̀ jáde tó fẹ́ di ẹ lọ́wọ́ ni ó wá ní ṣe mọ̀ mọ̀ pé àwọn èèyàn tẹ̀ ń sin wọn ní connection tóun bá gbowó yẹn tóun dẹ̀ di lọ́wọ́ tí ò rí iṣẹ́ yẹn gbà orí yóò lọ sókè ẹni tó jù lọ nídìí nẹ́ẹ̀sì ni pé kọ́gbọ́n kúrò ọ́fíìsì ẹ̀ mọ́ ní ọlọ́run báyìí ṣe nìyẹn ọlọ́run yọ wàhálà kúrò lọ́rùn ẹ̀ nìyẹn àwọn gbẹ kúrò ọ́fíìsì ibi tí wàá ti máa gba owó bọ̀bẹ́ síbi sálárì ẹ̀ wá as a director ó léye tó ń gbà ó lè yẹ àwọn benefit tó yẹ kí ni tó àkú tó yù ẹ wo ṣètò ibi tí ṣètò gbé lọ ọwọ́ àná níbi kan tó máa ń kó yẹn sí owó bẹ́ẹ̀ yẹn òkè ń dàpọ̀ mọ́ òun bẹ́ẹ̀ nìkan bá dé tó bá fẹ́ nídìí ìtọrẹ àánú ẹni wa bá nítorí pé táwọn bá jẹ́ dàrẹ́tọ̀ yìí náà oríṣiríṣi ẹ̀ ló máa bá wọn àwọn nídìí báyìí àwọn nídàá sá owó yẹn ló ṣe kí ni lòun máa fi ṣe ṣètò irú bẹ́ẹ̀ náà máa ṣe náà máa ṣe kó jáwọ́ kó tún bá ń tó ń bá kúrò nírú pé òun ní ború yẹn mọ́ ǹjẹ́ o mọ̀ bóyá pò ní kúrò bẹ́ẹ̀ kíkú tó dé. torí náà tẹ̀síwìf àwìsùn àwìsùn màá túbá màá túbá màá ṣe màá ṣe ní dáadáa o ti ń gbọ́ wá sí o ti gbọ́ pé kan bá dá nínú ẹ̀sìn ẹ̀yìn ṣàlàmì tí lágbára ẹ̀ báyìí màá sì ṣe é màá sì ṣe màá sì ṣe màá sì ṣe òun ni kó wàá dé tòní ṣe nǹkan náà eléyìí ó tún jẹ́ ọ̀nà kí ṣètọ́ ní gbà ẹ̀ mọ́yàrá lápọ̀lé abẹ́lẹ́ náà kọ́lọ́kọ́lọ́ wà lọ́wọ́ ṣètọ́ ni o tòun náà ń kọ́ bí wọ́n bá ti ń gbọ́ pé nǹkan bá yóò dáa má sọ pé màá padà túbá tó bá ti ń mọ̀ kíákíá ló ṣe kí ni kó o máa jáwọ́ kó o máa jáwọ́ kúrò bẹ́ẹ̀ torí eléyìí ó jẹ́ ìkan nínú ta fi mọ àwọn ẹni re ta fi mọ àwọn ẹni re idha fa'alu fahishatan aw zalamu anfusahum dhakarullaha fastaghfaru lidhunubihim tí àwọn ẹni re tó bá ti kó sínú páńpẹ́ kan nínú páńpẹ́ èṣù tó wá tara ìṣẹ́ ọlọ́run tó wá ṣe ń tú ò dáa tó bá ti wá rántí tí ìrántí bá ti wá dé bá wọn tó bá ti wá mọ̀ yìí pé àwọn ti ṣe kíní báyìí kí akáwọn ṣe kíní wọn ò jáwọ́ kúrò bẹ́ẹ̀ wọ́n ti tọrọ àforíjì ní ìpadà ìyàlẹ́ wà lámì òsèrú alàmọ̀ fáàlù wọn wà ní takú lórí tí wọ́n ṣe ẹ̀tọ́ láti tọrọ àforíjì lórí ẹ̀ ní tí wọ́n ti mọ̀ pé kò dà yìí wọn ní takú lórí wọn tọrọ àforíjì wọn jáwọ́ kíákíá eléyìí nínú tí a mọ̀ pẹ̀lú àwọn ẹni rí ò nìyẹn torí náà dọwọ́ wa ẹ̀rù oníkálukú wa bá ti ń mọ̀ bá ti ẹjẹ́ máa kíákíá ká máa jáwọ́ ẹ má jà á máa sọ pé màá padà ṣe màá padà ṣe kí èṣù kó má bàa jọba lórí wa abẹ́lẹ́ náà nù rẹ̀ ọlọ́mọṣẹ́ àláwá lọ́wọ́ ṣètọ́nù gbogbo àwọn oríṣiríṣi ète èyí máa ń lò àwọn ọ̀nà tí ń gbà tí fi ń kó àwọn ẹran rẹ̀ tí ń dẹ́dẹ́ ọlọ́mọṣẹ́ àláwá bẹ̀ ọ́ gbogbo pápá rẹ̀ tó dẹ́lẹ̀ lórí àti fi kó ọmọ èdè ènìyàn sínú oko àánú ọlọmọṣàlà wà ń bẹ Ọlọ́run ọlọjà kan ṣọ Ọlọ́run gbogbo àwọn tá a bá dẹ̀ sí kó sí kan tàbí kejì náà páńpẹ́ náà ọlọmọṣàbù wa kú ọmọ ẹ o ọlọmọṣàlà ń bẹ Ọlọ́run ọlọjà kan ṣọ Ọlọ́run abẹ́lẹ́ fáwọn afáwa àyẹ̀mọ́mọ́ aṣèkù wa ọlọmọṣàbà ṣàlékún àná fún Ọlọ́run ọlọjà kan ṣọ Ọlọ́run abẹ́lẹ́ fún gbogbo jọmọ́ Daaru Naim pàwátá àlékún àánú ọlọmọṣàjọmọ́ abẹ́ni kọ̀ọ̀kan abẹ́rẹ́ gbogbo àwọn apá wádà tá à ń kírun ọ̀nà dákúmọ̀ ṣàṣẹ ní kwani ẹ̀fọ́ ọlọ́run iṣẹ́ ọ̀rọ̀ àbọ̀ ọlọ́mọ ṣàmì ẹ̀fọ́ ọlọ́run ìfọkànbalẹ̀ fáyà balẹ̀ máṣe àṣẹfẹ́ ní kọ̀ọ̀kan ọlọ́run máṣàlá wa níbi páńpẹ́ ṣètọ́n innahu waliyu zalik wal qadiru alayhi allahumma rabbana anzil lana ma'idatan minas sama takuna ila lawan wa akhina wa ayatan mink warzuqna wa anta khairur raziqin rabbana atina min ladunka rahma wa hayyi min amrina rashada ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آمنا في أوطاننا ربنا آمنا في أوطاننا ربنا آمنا في أوطاننا واكتب السلامة والعافية علينا وعلى سائر بلاد المسلمين والمسلمين والمؤمنات برحمتك يا رب الرحمن ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل وسلم وبارك على محمد وعلى ال محمد كما صليت وسلمت وبارك على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك الصلاه